Hmm. <sighs> <laughs> Yes, two o'clock. That's uh, seven o'clock Nigeria time. Heavenly Lord, your name is wonderful. Your name is powerful. Your name is beautiful. I worship you, Lord, for you are mighty. You got the whole world in your hand. Heavenly Father, Heavenly Lord, your name is wonderful. Your name is powerful. Your name is beautiful. I worship you, Lord, for you are mighty. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. You got the whole world in your hand. Hallelujah. Heavenly Father, Bola Fola say, Thank you for this moment. I worship you, Lord, because you God, nobody like you. He's the one not to start at the days. I'll be glorified forever in Jesus' name. I cover myself, blood of Jesus, my children, blood of Jesus, all my well wishes all over the world. Cover them with blood of Jesus Christ. Father, Lord God Almighty, have mercy, O Lord, for this moment. I want to speak, O Lord, speak through my mouth. Direct my tongue, direct my brain, direct my mouth mood. Direct my body, direct everything concerning me, direct my children, direct all my well wishes all over the world. Be our guide at this moment, O Lord, whatever I decree, Lord, establish it in heaven and heaven. In the name of Jesus Christ, Father, Lord, bless those who bless us, curse those who curse us. In the name of Jesus, all our secret enemy, our open enemy, raise your standard against all of them in Jesus' name. Thank you, Father, because we shall not be put to shame. Thank you, Lord, because we always answer prayer. Lord, whatever I burn, burn it. Whatever I lose, lose it in Jesus. Any man or woman that wanted to fight me over this one I'm going to say right now, Daddy, please, Lord, raise us so that against it expose and disgrace them, put them to shame to the in Jesus' name. Let there be light, O Lord. I am a solution center, and I will be a solution center forever in Jesus' name. In Jesus' powerful name, I pray. Thank you, Lord, because always answer prayer. Cover my children with blood of Jesus Christ. In Jesus' wonderful name, I pray. I open this platform in the name of the Father, this one, the Holy Spirit. I pray, Lord, for our nation. Father, let there be peace, let there be good thing, let there be restoration. The power of restoration, as our country is being restored back to normal. I pray, Lord, that our life shall be restored back also, all the evil in Nigeria, in our country, in our surrounding, expose them in Jesus' They Set our land free in Jesus' name. And in this country also is my land, is my country. Father, I pray, Lord, for the good of God. The blessing of God shall be in this place in Jesus. Anybody in this land waging war against my life. <laughs> to jẹ́ agbódegbà fún ìkà lórí ọ̀rọ̀ mi ẹlẹ́dàá ṣẹ̀dá fojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ ló mọ̀rí kò ní yí padà ohun tí oníkálukú bá fẹ́ fún mi kó jẹ́ ìpín tiwọn ohun tó bá fẹ́ fọmọ mi kó jẹ́ ìpín tọmọ wọn ìtàn bá sì fẹ́ tèmi náà ilé tí mo fẹ́ fún àwọn náà kó jẹ́ tèmi bẹ́ẹ̀ ló mọ̀rí kò ní yí padà Jésù agbára wa àmín ẹ káàbọ̀ sílé you welcome ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé gan my fan how are you ẹ káàbọ̀ yes I have a question for the mobiles uh, father team I have a a, a question for mobiles father team and the first question mi ò fẹ́ gbòó mi ì fẹ́ fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀pọ̀lọ̀ anytime tí bá ti fẹ́ wá mo fẹ́ máa má jẹ́ fọkàn pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ torí pé there is no time like that to waste you know. The first question is this. How are you, my sister? Kenny Roberts, God bless you. Long time. Boni. Kenny Kenny. Azan Ganea Ayola. How are you? You. Ẹnìkan fi red red sí kí ni ó fi attention mi orí ẹ̀ burú lọ́rọ̀ i won't give you i will block you dín bá ṣe tán there is a message you want to pass but i don't want to see the message. Ah, the first question is this i listen to the ẹni tó represent the, uh, baba Mohbad that's the tó power of Anthony um, she said something today and uh, I'll play it for you, which was giving updates about the outcome of the corona inquest. ọjọ́ tí wọ́n bí mi yàn coronavirus ni mo pé <laughs> pẹ̀lẹ́ <laughs> um, so. She was giving updates about the issues. Uh, she started maybe few like 20 minutes before I understood it. So in one, there's one particular area. This because when I listen to people, I listen to their points. Sorry to say this. I listen to flop. I listen to whatever people have said that contradict themselves. Okay? I listen because on this issue we are looking for truth. We are not looking for ego. We are not looking for seniority. We are looking for just those who are still on it, they are looking for truth, okay? Although there is no truth in the on the social media, Facebook is just a fake, a lot of lies, a lot of stories, you know. But like somebody like us, we see as few people that love the truth no matter what. All right. So she says something that there's fight between Wumi and uh, late Mubad. But even to the extent she had to drop that little baby, oh my God. I just pray God's strength, Liam. Okay? So some children came to this world, they never asked, um, they don't deserve what they faced and what they went through, what they've been through and what they are in. So, but God will save everybody that is going through one problem, challenge or the other. They said that uh, Wunmi has to drop the baby. Wunmi had to do what? Has to drop the baby fighting Mohbad, seriously, according to spending. Okay? one of the accuser no she accuser no one of the the suspects so that there was a serious fight that day okay and what caused the fight you know there was a story in the beginning they said Wunmi went followed Mohbad to the story show for a reason because they said the information was being given that there was a lady, a girlfriend that is she's even pregnant for Mohbad then. Don't forget, guys. And they said that is reason why, because of the information was being leaked. That's why Mumi followed Mohbad to the part to the show. Another one said is because so one thing or the other You understand me? But that is the main issue. That's what they said, the false accusation. And that's the first thing that they, they say it caused. And later they say, oh, he got a visa to Canada and he wanted to go without um, woman, And that's why the woman noticed and they went to do the DNA. The DNA now show that the baby is not for Liam. I mean, it's not for Mohbad. And I came out then and, and people were dragging it on media, even on TikTok. What I don't know where I try to follow those people in TikTok. I never find them. I don't know them. You understand me? Huh. And um, I came out. I said there was there there there's nothing like that. That if you want to have a visa, they will not ask for your DNA before taking the baby. I mean, for visa, I'm not resident. You understand me? You just want to have a visa. But if you want to go without the father, they can ask later. Do you have to write a letter? a content letter from the father you understand me i mean to understand for the father just to tell the whole i mean the embassy that is aware of the journey you know i came out then to defend that that there wasn't things like that lots of story like that but today now they now shift it again and i can see things and it's, it's it is true i i believe this one is going to be truth the a blogger said something. She said something. She said the fight that day was actually caused because Mubad directed uh, Darosa, ṣé Darosa and ló that he should transfer money to girlfriend that Mubad have in London. But the question is this. Now, somebody from London. I'm not against this, this blogger, and I'm not afraid of any blogger. People knows. People knows. But this little boy is blog is being bullied. And I've been warning I've been warning the blogger to stop bullying Liam and stop dragging the baby if Wumi tí bá let me say it in Yoruba náà tó bá jẹ́ Wumi ló pa Mohbad tó bá ti fẹ́ ṣe judgement ẹ̀ tó bá ti fẹ́ ṣe drag Wumi for it leave Liam it's against the law Papa. and I want child abuse to be stopped also in Nigeria because I'm going to be talking speaking for children because Nigeria know it's easy for children for Nigerian people to bully little children they maltreat children very much so it's not good uh, we are going to be speaking anybody tó bá dẹ̀ fẹ́ gbé ṣé máa gbé tá a bá ti gbé ọ̀rọ̀ kan tá a bá ti la fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ kì í ṣe pé bóyá mo máa gbé continuously máa máa sọ once in a while tó bá wá sórí mi so if you want to be doing it also say no to bullying say no to children bully like that you can carry it you helping us alright tọkàn jẹ́ pé tóbìnrin bá dàtọ̀nù tọkùnrin bá dàtọ̀nù kí wọ́n máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ kì í ṣèrò là ń we talking about original òtítọ́ ọ̀rọ̀ kì í ṣe kéèyàn máa jí nǹkan inú nǹkan gbé wa kó máa já nǹkan kó máa believe pé ṣe lòun lògo òfo ni. now they bullying that boy they are still bullying the boy those of you bullying the boy stop it okay and uh, if you still want to treat a letter who been wrote i mean written in petition remove the baby from it and the person even being accused there wasn't any father of a teen in that issue okay but even if it's like that don't drag the baby but this is my question they say Mohbad doesn't have accounts don't forget on this media they say Mohbad doesn't have an account that he always spend money he used Mumi's account and mother and Mumi's mother's account and all the mother Mumi's family are the one controlling Mohbad's money. But on this issue today, by the blogger that the father of Mubad has signed, giving letter, a Power of Anthony, to speak to the level they get money. That's Power of Anthony. You understand me? Now, said that, that Rosa sent money to a girlfriend in London. I hope the girlfriend in London is not also part of these things that uh, happening to Liam? Is the girlfriend in London pregnant? Is she trying to fight for them to get the royalty and they want to share it? But they say Mohbad doesn't have accounts. Where is the account that is he transfer is transferring the money from? Is it Jarosa's account? or Wunmi's accounts or mother's Wunmi's account I mean Wunmi's mother's account ẹ jẹ́ sọ Yorùbá Yorùbá ló fi sọ ó ní wípé blogger baba Mohbad sọ wípé ìjà wà ní ọjọ́ náà lọ́hùn nítòótọ́ láàrin Mohbad àti Wunmi débi pé ó gbé ọmọ Liam yẹn sílẹ̀ ó dẹ̀ ń bàjà ó ní àpá tó wà lọ́wọ́ ẹ̀ kì í ṣọjọ́ yẹn ló ní àpá number two question ẹ̀jẹ̀ tí bàbá lòun rí nínú ilé tó pọ̀ nínú blanket nígbà tí bàbá Mohbad ń sọ nísìnyí pé ẹ̀mí blogger àwọn tó ń fún ní power fún àtòní sọ nísìnyí pé kò sí ẹ̀jẹ̀ o àpá kékeré báyìí ni o kò sí kankan ẹ̀jẹ̀ tí bàbá Mohbad lòun rí nínú blanket tábúrò ìyá Mohbad náà jáde tó ní tòótọ́ àwọn orí ó pọ̀ ó ń ṣọ́ bó ló ti jáde níbo lẹ̀jẹ̀ náà wà. You know when you are talking, make sure when you are on truth, you don't lie. Sori olótìtọ́ ò kì í pa irọ́. Ọ̀rọ̀ olótìtọ́ ò ní contradict. Ṣótiyé ọ̀rọ̀ yìí contradict ara wọn. Níbo ni wọ́n ti rí àkáǹtì wo ni wọ́n ti transfer owó fún girlfriend yẹn? And what gave let me tell you something. A lot of ọkùnrin máa ń ṣe mistake gan ní ayé yìí tó bá rí bó ṣe wà lóbì ló wà ní máa jà èmi Wùmí gbọ́ at anybody anybody tó bá ti ṣe burúkú torí ẹ̀ mo ṣe wà neutral báyìí so that people will not be thinking otherwise that okay she's supporting something because ó ti ní similar cases bẹ́ẹ̀ yẹn rí my case is different but ó ní àwọn kankan tó fi yàtọ̀ are you getting me I don't support evil and kò dẹ́ ṣe nǹkan tó fi àṣe drama bí excuse me this one now you are laughing you are smiling it's not we are not ah ṣe mi o mi crack joke are you getting me i'm a serious element i'm not on serious element sorry a serious human being All right. i smile when i need to smile and i laugh when i need to laugh and i cry when i need when it is necessary Ọlọ́run ní ṣe tèmi and i'm serious when i need to be serious we are talking about somebody that died that they, they we are suspecting that something wrong the way he died ó kàn parẹ́ okay so it's not a thing kò ń ṣe nǹkan kò ń ṣe nǹkan tó ń pààyàn lẹ́rìn. ẹ̀jẹ̀ yẹn torí búlọ́gà yẹn sọ lónìí pé kò tiẹ̀ sí àpápá kékeré báyìí ló wà lára Mohbad pé kò dẹ̀ lè sí ẹ̀jẹ̀ rárá wípé àpá tí Wùmí gbé jáde níjọ́ yẹn pé kì í ṣe òun ló ọwọ́ tó gbé jáde yẹn pé kì í ṣe òun ni ó fa ikú yẹn but ó ní tòótọ́ ó ní wọ́n gbá glass yẹn ipò fọwọ́ ní but kò ṣèṣe lọ́wọ́ ó tún wá sọ pé wọ́n transfer owó fún zaoza transfer owó sí London fún girlfriend Mohbad níbo làkáǹtì yẹn bó ló ti transfer ṣé àkáǹtì zaoza ni torí family wọn náà ló sì jẹ àbákáǹtì Mohbad àbí ti wù mí ni wọ́n ń kówó sàkáàtì wùmí wọ́n fún password àbí tí ìyá wùmí tán náà kówó sí àbí tí àwọn family wùmí yẹn níbo ló ti transfer ìyẹn ẹ jọ ìbéèrè ni o ṣé ìbéèrè ò fàjà àlege advice mi lélẹ́yìn ṣé orí obìnrin oríṣiríṣi ló wà nínú ayé yìí o bí ọkùnrin oríṣiríṣi ṣe wà tí obìnrin bá máa dára tó bá bọ́ sọ́wọ́ ọkùnrin burúkú náà ó lè sọ di tóbìnrin bá dára tó bá bá sọ́wọ́ ọkùnrin burúkú tí ò dára ó lè di obìnrin burúkú and moreover kí ló dé tí eh, Mohbad tó máa máa transfer owó fún girlfriend ẹ̀ tó dẹ̀ mọ̀ pé òun níyàwó náà nínú ilé you see let me tell you something about Mohbad today may he so rest in perfect peace nínú àwọn tó sun ẹkún fún Mohbad kò sí ìyálàyẹ tó sun ẹkún tí mo sun fún Mohbad níbí mi ò fi ṣe boasting o it's just my nature mo máa ń lójú ojú mo lójú àánú gan bó mo ń gbàdúrà ń sìn torí ẹ̀ mo máa ń fẹ́ avoid many things tó bá máa jẹ́ kí n ké i don't watch many things that's why i avoid kì í ṣe tán bá bú mi kò ń pa mí lẹ́pẹ́ o tán bá búlì mi kò ń pa mí gbé o bọ́ kí nǹkan rí pé wọ́n ṣe nǹkan fúnyàn tí wọ́n kàn gbẹ̀mí èèyàn àbọ̀ kàn ṣe nǹkan kọ́kàn rẹ́yàn jẹ fọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò kì í ṣe pé ó máa ń pa mí lẹ́kàn bọ̀ àwọn tó mọ̀ mí màmá tó bí mi mọ̀ mí mo máa ń gbé ọ̀rọ̀ mi sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá máa gbé ti ẹlòmíì àti kékeré mi before kí n tó continue nígbà tí wọ́n bí àbúrò mi ní nineteen eighty ṣe eighty four àbí eighty two ni wọ́n bí yẹn wọ́n bí tó sì ní eighty two àbí eighty ah tó sì ṣùgbọ́n forty now last born màmá mi nígbà tí wọ́n bí yẹn nígbà tí wọ́n bá fẹ́ ṣe birthday ní eighty wọ́n fẹ́ ṣe first birthday ní eighty yẹn first birthday wọ́n mú aṣọ àǹkárá kan báyìí la lọ mọ́mí lọ mú ní ònìṣà wọ́n wá gé aṣọ yẹn wọ́n gé ní four four years ṣe mọ̀ pé wọ́n máa ń pe àǹkárá kan ní joinjoin oníṣàṣà la máa ti ń kó aṣọ ń gbà yẹn la máa ti lọ ń kó àwọn àǹkárá wax hollandis àwọn hollandis tó bá gé láti hollandis ni àti wax nù a máa lọ sí ọ̀chàǹjà wọ́n máa ń tẹ̀lé wọn lọ main market mami market tó ti yé bẹ́ẹ̀ so ọ̀rá tí wọ́n máa mú jọ yẹn wá fún mi ní mọ́mí ìgbàgbé wọ́n fún mi ní four years ṣé four years àbí three years èmi náà máa fi rán something ó wá ní kẹ́ẹ̀kan báyìí délé lórúkọ ẹ̀mí lè gbàgbé ó jẹ́ bíi family bàbá tó sìn yẹn so kì í ṣe àbàbò ẹ̀gbọ́n kì í ṣe délé tìyẹn kì í ṣe délé ẹ̀gbọ́n tó sìn bọ̀ bí age mi ni délé tìyẹn jẹ́ age mate mi yes ó wá bàbá ìyá ẹ̀ ìyá tiẹ̀ ti kú nígbà yẹn ṣàmì pé bàbá tèmi ó ti kú nígbà tí mo ti wà ní kékeré bọ̀ tíyá ti tiẹ̀ ti kú so ó dẹ̀ máa wà níbi pàtí yẹn náà ṣe mọ̀ pé ilé tiwọn lélẹ̀ ilé tiwa lélẹ̀ thirty first party so mo wá wò pé kí lọ́mọ yẹn máa wò aṣọ tó ń gbé fún mi tó bá ti fún mi láṣọ all the time máa lọ gbé fún mú mi máa bèrè pé aṣọ yìí disappear mi ní sọ fún wọn pé mo máa ló disappear nù mo máa ló disappear nù mo máa gba yẹn gbà yẹn tí n bá rí nǹkan tí mo fẹ́ mu lọ́dọ̀ mọ́ mi torí pé tí n bá ní mo fẹ́ mu ordinary wọ́n lè máa fún mi tí n bá mu mo fẹ́ lọ fún ni mo fẹ́ lọ fún ẹni tí aláìní wọ́n máa ló disappear ó disappear ni ó ti yé bẹ́ẹ̀ so it is ìtí mo sọ that's forty years ago or forty one years ago and I, I'm doing that o before this before that time o he has been in my system so nature dẹ̀ ni the same thing when you ask my mummy she still alive One of the lost memory One ò ní dementia she will tell you any story tí máa sọ tó bá jẹ́ irọ́ ni á sọ fún yín tó bá jẹ́ tòótọ́ ni á sọ pé irọ́ òótọ́ ni àfi tó bá yẹ pé wọ́n kàn fẹ́ kọ́bà àwọn kan tó fẹ́ ṣọ̀tẹ̀ mọ́ mi my mommy knows so bàbá mi dẹ̀ ni mo fi jọ my daddy ni mo fi jọ kí n tó continue ní ọjọ́ kan mo gbé last born màmá mi yẹn náà wọ́n wá ní wọ́n wá àwọn to fẹ́ ṣe navy nìbàdàn so ọ̀rẹ́ prince kan nígbà tí mo tí mo ṣì wed pẹ̀lú prince nígbà yẹn a wá lọ agbe tó sì lọ sí ìbàdàn ọ̀rẹ́ ẹ̀ kan navy ni wọ́n wá ní wọ́n wá àwọn èèyàn pa àwọn fẹ́ recruit àwọn navy mo wá wò pé àbúrò ah, mi ti ṣe tán let me take my brother to kó tó wọ university gbà pé ah, kó lọ sí iṣẹ́ nda nda kìnnì kan ní Kaduna so wọ́n ṣàmì wọ́n wá àwọn èèyàn ní kìnnì so I, I, I, I drove to Ìbàdàn okay it was late you know àwa ń bọ̀ ó wá jẹ́ time yẹn ń crisis epo tí ò sepo epo tá a ní ó kàn lè gbé wa ní sọ̀ráǹdì ẹ̀pẹ́ káàkiri ibi tá a wà tí mo máa fi ṣe wò mí but i need to travel now to Ìbàdàn mo wá kàn fọkàn mi sọ́dọ̀ Ọlọ́run pé ilé epo tí máa ti rí ó yà máa fún wọn bribe then i get it or anyhow anyhow i get black market i just go i took my brother that my the same brother eh? i took him to Ìbàdàn mo kọ̀ déédéé pé mo kọ̀ I took him to Ìbàdàn pé wọ́n fẹ́ gba àwọn èèyàn níbẹ̀ yẹn nísinsìnyí o kó múra mo dẹ̀ gbé lọ sí Ìbàdàn wọ́n fẹ́ lọ ṣe test yẹn kò sí bẹ́ẹ̀. ìgbà tí mo wá ń bọ̀ ilé epo tí mo kàn yà sí mo rí pé wọ́n ti pọ́ mẹ́yìn èrò pọ̀ gan bọ̀ mo wá wò pé ah, tí máa rẹ̀ tó rà tí mo lè fi owó púpọ̀ sí pé mo kàn máa gbà kókàn lè gbé mi délé bí mo ṣe wọlé epo yẹn ẹni tó nílé epo yẹn wá jẹ́ ọ̀nkù mi bọ̀ mi mọ̀ rí because mi ò mọ̀lé mo mọ̀lé bọ̀ mi mọ̀ àwọn èèyàn because I'm not used to them ó wá jẹ́ àbúrò bàbá mi nìbàdàn lónìí lépo bí mo ṣe débẹ̀ mo wá ní ẹjọ́ mo ṣáà ń sọ̀rọ̀ mo wá rí pé mo gbogbo wọn ṣáà ń sọ pé wọn ò ti pé àwọn kan sí pé wọ́n wá sọ fún mi pé tí n bá lọ rí máníjà pé máníjà yẹn ń kọ́ ó lóye tí wọ́n tó máa ń gbà pé tí n bá lè wọlé lọ́ba mo ṣe débẹ̀ pé bó ṣe fẹ́ sílẹ̀ pọ̀ ó kàn sọ̀rọ̀ mí ìwà ìdàrẹ́tọ̀ náà tó nílé pé ó wà nínú ó wà ní báyìí lọ́hùn nínú òun kàn síbi ọ́fíìsì yẹn wọ́n á ní ẹjọ́ bó ṣe dọ̀wà ìyẹn director wa ń bá sọ̀rọ̀ pé ó wá ń sọ èdè ìlú mi pé kéle iyẹ kéè ṣe ṣe gbogbo wọn dúró níta kéè yẹ manager kan dá lóhùn ni pé ẹ mọ̀mọ́ dá lóhùn ó ká bẹ̀ mí ó ká bẹ̀ mí fọ̀rọ̀ mi dá lóhùn mi sì fọ̀ mí ìfọ̀rẹ́ orobọ̀ kò sọ ìkàrẹ́ sí nígbà yẹn bọ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú director yẹn bó ṣe sọ èdè ìlú mi ha mo kàn dá lóhùn ni pé

tó ń fi lọ sí kódà pé kéèyàn lọ ra mọ́tò fún yàn kọ́ ní skul tó ń lọ jìnnà má stress ó lóun lọ rà fóun my father when I heard that about my father I'm proud of my father tí n bá lọ Kogi ìlú tí wọ́n ti màmá mi àbí tí bàbá màmá mi kọ́lé sí mo lórí social media yìí mo tún bẹ̀rẹ̀ lọ́wọ́ àbúrò màmá mi tí mo lọ ó tíṣ àti àti rántí tó tíṣ ní ayétòrò gbẹdẹ mo ní tell me about my father because I was baby when my father died but àwọn ti dàgbà ó ní your father is a loving father ó ní tó bá ti di weekend báyìí á wá kó wa pẹ̀lú mọ́tò ẹ̀ á gbé wa jáde a máa lọ gbádùn a máa ṣe dáadáa fún wa ìyẹn bàbá mi tó fẹ́ màmá mi àwọn ilé ẹ̀ wọ́n sọ dáadáa ń pa ẹ̀ so when I'm good although they betrayed me I mean they dealt with my father for being good àwọn Yorùbá àti onímọ̀ṣẹ́ máa ń sẹ́ pé Yorùbá wọn burú gan ni mo sẹ́ pé mo sọ pé yorùbá máa ń sọ pa òwe kan pé ẹni tó bá igi tó bá da kò kí da kò ń pẹ́ nínú gbó èmi mo da o mo dẹ̀ máa pa ẹni tó bá ní má pè máa pa ẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àdúrà àti pè èmi bọ́lá fọláṣadé ṣubúladé mo máa pẹ́ mo dẹ̀ máa da láyé tí mo bá débẹ̀ yẹn ní kogi ṣé mo pé mo sọ̀kan orí bíbá mo ti pe àbúrò màmá mi tí n bá sọ nǹkan nípa màmá mi tí ò bá da ó lè sọ náà tiẹ̀ ó lè sọ ẹ mọ orúkọ bẹ́ẹ̀ allow people to express their feelings bó bá ṣe rí èèyàn náà ṣe máa sọ. the same thing mo lọ sí òmù òní ọjọ́ kan òmù òkè tẹ bá kúrò ló mú òkè ilé ọba ló mú òkè báyìí ó kọjú sílé bàbá màmá mi a máa ma lọ sí tá ti kúrò ń bẹ a máa ma lọ yàmóye òmù òkè yẹn àdẹ́sẹ̀ ìpamì ni torí kò jìnnà sí kàrámù kò jìnnà sí gbogbo àkókò wọ̀nyẹn òmù òkè bẹ́ẹ̀ ni máa ti lọ ọjà ọjà òun òkè mo máa lọ ṣé mo pé mo sọ fún yín gbogbo ọjà kogi gbogbo ẹ̀ ni mo máa ń lọ àwọn ọjà òkè ní gbogbo ògbóró òkè ikú ẹ̀yà dúgẹ́ because you know one thing one thing about me tó wà nínú bàbá mi ó wà nínú mi he say go so go say go getter not a not a killer not a not a destroyer not a thief but a nice man akíkanjú èyí tó dẹ̀ lótìtọ́ but ó máa opposition ni o bàbá mi ó di ó máa ń takò àwọn èèyàn tó bá ń ṣèkà tó débi pé wọ́n ń pè ní opposition ẹlọ́bìnrin alátakò náà máa ń gbé bàbá mi adékọ́lá alátakò á ní alátakò ọmọ alátakò náà máa ń pè mí mi ò takò rere o ohun burúkú ni máa ń takò èmi bọ́lá fọláṣadé mi ò kí ń takò rere ohun rere nǹkan burúkú ni tó bá lè ó lè fáìn lójú báyìí kó máa pè ní rere fún mi tó bá jẹ́ burúkú ló bá dé máa takò mi kì í takò rere o ohun burúkú lè máa ń takò ihun tí mo dẹ̀ ń ṣe mo fi jọ bàbá mi ihun tó ń ṣe ó alẹ́ tó fi jọ tó bá ń jalè tó bá ń ṣe nǹkan burúkú alẹ́ tó fi jọ mo mú sọ fún yín authority títílé mo fi jọ bàbá mi ni tí bá lọ sọ́mù òkè ní ọjọ́ yẹn bá ti gbé lọ sọ́jà ṣé mo pé tí bá lọ dá lọ sọ́jà tí mo lọ taṣọ aṣọ ni máa ń gbé lọ sí ọjà gbogbo òkè níwọ̀nyẹn àkàrà tó wọ́n láìka àkàrà ní gbogbo ọ̀nà bẹ̀yẹn àwọn wáàsí Hollandis tọ́ bá rí mi tọ́ bá rí màmá mi mọ́ mi torí tọ́ bá rí mi nígbà yẹn wọ́n lè má dá mi mọ̀ ṣùgbọ́n tọ́ bá ti rí màmá mi mọ́ mi wọ́n kí màmá mi dáadáa ah, tọ́ bá máa sọ̀rọ̀ báyìí wọn ò ní sọ ẹni tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ wọn ò ní sọ ẹni tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ tó bàbá mi ti kú tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ yẹn wọn ò ní béèrè gbogbo wọn bàbá mi tó ti kú látọdún tó ti pẹ́ náà wọn máa ọmọ ẹ̀ ọmọ ẹ̀ kọ́ ṣó wà oníkan náà ọmọ ẹ̀ rẹ̀ bú sẹ́kù ikú bọlá jẹ́ bó ṣe máa dárò àwọn ará ìkógi àtẹkìtì wọn máa dárò kún ó ikú bọlá wọn máa bẹ̀ sí sọ̀rọ̀ ó ti yẹ iná ẹ̀ ìwà rere lẹ̀ ṣe èèyàn. if you people hate me because of my truth is a cup of tea but ìbéèrè mo béèrè lọ́sàn-án yìí pé àkáǹtì tó ń sọ pé bàbá Mohbad wọ́n ní Mohbad ò ní àkáǹtì ibo ni dàwọ́sà ti transfer owó a tún ti gbọ́nà tó máa sọ pé trans darosa ń kọ́ pòun ló hold account Mohbad ẹ wá gbọ́ nísìnyí nǹkan tí mo wá fẹ́ sọ tí mo wá fẹ́ advice yìí mo ti béèrè question ẹ jọ̀ọ́ ẹ bá wa dá lóhùn nínú tẹ bá ti fẹ́ analyse wa ẹ jọ̀ọ́ ẹ dúró lọ́rùn bá wa analyse. now kí wá ló dé tẹ bá wo gbogbo series Mohbad tẹ bá wo gbogbo nǹkan tí Mohbad ṣe ẹ. Eh? anybody ló ní evil nínú o má ṣe fún ènìyàn débi kó máa lọ activate evil inú ẹ̀ sí o ìwọ tó dẹ̀ máa activate inú evil ẹ̀ sí àwọn èèyàn láìsí pé wọ́n ṣe ṣọ́ra ẹ̀ tó kàn máa wí pé eléyìí kàn ní eléyìí ẹnìkan dìde ogun sí èmi náà máa dìde ogun sí ṣọ́ra ẹ̀ o torí ẹni tí ò bá lè jà ọlọ́run máa jà fún àjàjà wa tá a ní àwọn èèyàn tó wà novice ojúlòtítọ́ tó wà lọ́run tó ti lọ sọ́run wọ́n ní wọ́n ṣe ń ṣe ní ayé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní ọ̀run èèyàn méjì méjì ni èèyàn tó bá sì wà láyé tó bá ti kúrò tó bá ti kú ara yẹn padà sínú ilẹ̀ spirit ẹ̀ náà á máa lọ èèyàn ọlọ́run wà o èèyàn sì wà. now Mohbad ṣe a lot of mistakes. tó bá jẹ́ Mohbad náà ni tó bá jẹ́ pé ó ṣe a lot of mistakes number one tí wùmí bá ó tọrọ ní ká má ṣeun wọn ò kí ń dẹ́ni tó bá ti kú lẹ́bi tẹ́ bá wo gbogbo orin tí Mohbad kọ wàá máa ní pé many many things you go through me òun yẹn kọ o go through many things you see person tó ń ṣe burúkú and ẹni yẹn gọgọdẹ ló máa wẹ̀ láti gbé ẹni yẹn dẹ̀ ti rí epo mọ̀ ọ́n ẹni yẹn ti dá ẹ̀mọ́ pé tòótọ́ ni àwọn kan wà tó bá fi wọ́n lọ̀ mí mí ìlè bá wọn ṣeré mọ́ torí pé wọ́n ti mọ̀ pé mo mọ̀ wọ́n wọ́n dẹ̀ ti mọ̀ pé mo ti open ẹnu mi láti sọ nípa wọn I cannot be their friend because they cannot be my friend eré wo lẹkùn ajá fẹ́ máa bẹ́kùn ṣe ju pé kọ́ńkàn tẹ̀ mọ́ra kọ́ńkàn fi níṣẹ́ dànù tó bá jẹ́ tòótọ́ pé Wùmí lọ́wọ́ nínú ikú Mohbad tó bá rí nǹkan olóolówó ó wá ní kí àbúrò ọ̀rìn tó ń bá ẹ ṣiṣẹ́ tí Wùmí náà mọ̀ tẹjọ́ ń gbélé kó bá ẹ transfer owó sí girlfriend ẹ kò sí kékeré ọkùnrin kò sí kékeré obìnrin kò dẹ̀ sí kékeré iye èlé débi orúkọ màmá màmá mi ìyá ò ní kékeré wùmí ti di ìyá èbá máa ti bímọ nínú ilé Mohbad tán ti sọ pé oníyàwó ẹ̀ ó transfer owó fún girlfriend ẹ̀ síyàwó ẹ̀ dẹ̀ wà nínú ilé tó máa mọ̀ wọ́n sọ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin òde náà àwọn tó dẹ̀ ti wà tó máa sọ pé wà ní títí wọ́n sọ pé ìgboro la wà àwọn bàbá yín là ń fẹ́ yẹn àbí kí wọ́n máa ń pè blogger wọ́n máa ń pè. kí ni blogger yín máa ń pè God bless you my sister. gbogbo nǹkan tó máa pa tó máa pa tó máa pa ló ti kọ sílẹ̀. ọkùnrin ń pààyàn obìnrin ń pààyàn obìnrin ń la èèyàn ọkùnrin dẹ̀ ń láyọ̀. now itú tí wọ́n ń fi ojú liamu rí sìn ni ò sọ pé liamu torí wọ́n sọ pé tó bá di lọ́la wọ́n fẹ́ lọ ṣe kíní kan wọ́n náà lọ sí court again wọ́n fẹ́ lọ gba lẹ́tà láti lọ ṣe paternity àbí kíní kan àbí àbí DNA is at wọ́n ní wọ́n fẹ́ ṣe ti understand. ẹni tó wà ní London sí i tó rárá fẹ́ máa fún èmi àwọn London ti ajá kí ẹ̀ ṣé obìnrin tó jẹ́ girlfriend tó jẹ́ girlfriend Mohbad yẹn ṣé kò tún lè wà behind the sponsoring war and all those things mi ò ní kọ́ máa investigate kọ́ máa dẹ̀ mú wùmí tó bá ti jẹ́ pé òun ló pa Mohbad tó bá ti yá o but mo ti sọ wípé take this child away from your bullying it got nothing to do if you cannot praise the baby leave the baby alone after all ẹni tẹ kọ́kọ́ àkíyèsí jáde pé àwọn ọkọ wọn ti declare ẹ ti wọn sá take the baby away from the bully stop harassing the baby kò ní fault that boy doesn't have right to choose mother or father ó lè má yà sọ́dọ̀ Wùmí àbọ́dọ̀ Mohbad leave them out of the scene. ó kówó fún obìnrin kan agbọ́ obìnrin kan náà mẹ́yẹn ṣé ẹ mọ̀ wípé orin tí Wùmí tí Mohbad ń kọ lọ́jọ́ ayé ẹ̀ tó bá jẹ́ pé ó mọ̀ to pé ọmọ òun ṣe ọmọ òun kò ní sọ pé gbọ́mọ lọ síbi tó wà níbi tó ọmọ pọ̀ sí owó wà lọ́wọ́ Mohbad náà lónìí wọ́n ń gbàṣẹ́wò lónìí wọ́n ń gbé ọmọ mẹ́ni ọmọ ló máa fẹ́ gbé ókè òun kọ́ lòun lọ́mọ gbọ́mọ lọ síbi kan bọ́ọ̀lù gbogbo bàtó fún wa mẹ́ẹ̀ orin tó máa ń kọ náà orin tó ń tọ́ṣọ̀ wù mí ni ṣó ti yẹ yín orin tó ń tọ́ṣọ̀ wù mí eh, Maria be like kinní kan kinní kan be like kinní kan the boy also ẹnu ẹ pọ̀ gan-an mú ṣé torí pé akọ̀ wò pé kọ́ máa kọ́ máa pààyàn ṣeré láwùjọ wa ẹnu Mohbad pọ̀ and it's a lot of story there. wà tó yẹ pé I don't know torí ẹ̀ mo ṣe máa ń sọ pé based on the truth so that your continuity of your story because wọ́n lè dín lára kan tó béèrè lọ́wọ́ ẹ pé how come ó sọ báyìí báyìí nígbà kan báwo ni kí ló ṣẹlẹ̀ back it up ẹni pé gbogbo owó tó ń pa lọ́jọ́ ayé ẹ̀ àwọn fámìlì Wùmí ló máa ń gbà owó ẹ̀ lóko sí ló máa ń ná owó fún níbo lówó tí wá owó tí wá dọ́wọ́ bó ní dàrúdà tí wá rówó tó spend send sí girlfriend ní London and what gave her the audacity to be sending more I'm sorry wọ́n máa ní pé eh, Nàìjíríà ńkọ́ they are this is true to be cheating cheating is nothing who told you it's a crime offence cheating when you marry you have a wife and cheating you cheating is a criminal offence but Nigeria they said oh you know now it's in Nigeria <laughs> offense ní ń bí offense ní lamẹ́ríkà alright when somebody bá jókòó síbi kan sí tó bá fẹ́ á máa believe pé òun lè máa lọ tọ́jú àbó nǹkan máa máa finá kankan máa da ọmọ kan láàmú tóun náà bá lóun lóyún tó lè di lọ́la ń sìn kan sẹ́pẹ̀ nìyẹn lóyún o pé girlfriend ẹ̀ tó wà ní London tó bá lóyún a máa ṣe mí <laughs> màá permit màá ní kí Canada please and government they should permit me They should just seem, they just look at me as if I'm not in their platform. Okay? They have, I, I, I will drag the person. All right, Because they drag, they drag Liam. I'm not speaking for women. The other day tí mo pariwo pé Wùmí má lọ sọ́dọ̀ Bukky Jesse o. is because of Wùmí, because of Liam tó ṣépè fún. Mo ti sọ fún wọn. Take these people away from me. Nǹkan tó bá lè gbà má fún rẹ. Some people find themselves in that situation wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ they cannot defend the wọn ò mọ nǹkan tó lè ṣe you don't know tí ó bá ti ṣẹlẹ̀ sí ẹ̀rí má sọ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ please if you have what you want if you want wo double double lobìnrin máa ń jẹ́ o ẹ̀wọ̀n tó bá jẹ́ Wùmí ló wá ṣe ìkà fún àbí ló wá ṣe ló bínú ṣèkà fún àbí ló bínú jà ló wá di pé ó rìsọ́ọ̀tì sí ikú ni Mohbad lọ́jọ́ yẹn let me tell you now the same Wùmí náà ló ti máa ń gbèjà ẹ̀ lọ́gbà táwọn ndl wà o tó máa lóhun tó máa bẹ́ síwájú kámẹ́rà wájú ìbọn tó máa ní òun máa kú pé tó máa gbé mu tó máa fẹ́ ṣe nǹkan kan fún Mohbad yẹn bí ó ṣe ń ṣe wèrè ètò tó ń ṣe ìgboro tó yẹn ṣe rè pé Mohbad ò mọ̀ Mohbad náà kò ń ṣòun ọmọ láti ká ni Mohbad náà may his soul rest in perfect peace ẹ rí bó ṣe ṣépè fún ìyàwó mi nínú voice note yẹn ni kò ní dáa fún ìyá alájà ẹ àwọn gbogbo ẹbí ẹ kò dáa o let me tell you ọ̀rọ̀ ní àná kò ṣe rí fín òun náà ń ríyàn fín ó máa ń ṣe yamayama kọ́mọ rẹ kó ba lè fún ọ nísinmi nígbà míì báyìí mo máa ń bínú ẹ lọ wò bí kan tí mo máa sọ pé ìyàwó ọmọ mi bú mi dáadáadáa tó bá jẹ́ pé mi ò sí mo jẹ́ obìnrin tó jẹ́ obìnrin tọlọ́run tó bá jẹ́ àwọn ará ilé tiẹ̀ ló ń bú bẹ́yẹn táwọn ẹbí ẹ̀ bá gbọ́ wọ́n lè ṣèkà fọ́mọ yẹn but nítorí pé ọmọ tèmi ni mo dẹ̀ ní ẹ̀mí ọlọ́run nínú mo dẹ̀ ní forgiving spirit ọdún òun máa jẹ ìyá tiẹ̀ àjàjà tí àfi tí ò bá bọ́kùnrin tí ò bá tiẹ̀ bọ́kùnrin gan tó bá bí ọmọ ẹ̀ obìnrin àwọn ọmọ tó bá bí fọ́mọ mi yẹn ọkọ ọmọ ẹ̀ máa fojú ẹ̀ gbolè ọlọ́run adẹ́dẹ́ mi nì sí ajẹ́ kí n wà láyé a lè prove ẹ̀ fún pé whatever you sow you reap you understand me ẹ rí bó ṣe ṣépè kó tó jà tó bá ti ní ṣù á máa ṣépè fún ìyá ìyàwó ẹ̀ torí pé ó ti kú la ṣe ń sọ̀pọ̀tì ẹ̀ tọ́pọ̀ ń kàn ṣì ná tọrọ yẹn wá dé tata fẹ́ jọ̀jì á máa máa sọ pé kí ló wọ́rí ẹ ìwọ náà ṣe máa ṣépè fáwọn yín lọ́sẹ̀ bẹ́ẹ̀ tó máa jẹ́ lówó ṣọ́dẹ̀ ni ẹni o ṣe kó fún ya ẹ sọ fún ya ẹ kí ló tó ń sọ ń trust wọn pẹ̀lú owó ẹ go and meet your father your mother is your people and kìnnìkan kìnnìkan like that but bí sọ́pọ̀ ti kú la ṣe kàn dúró sójú kan la ṣe kàn ń insist you know we want this we want this he has a lot of flop also kéèyàn bímọ fún ẹ kó mọ̀ pé bóyá mi ò sọ pé òun lórúkọ ló lọmọ o olóṣè shit yẹn maria bí like maria marita bí like kìnnì kan kìnnì kan mi ọmọ àbí jésù ọmọ àbí kìnnì kan ó dé ó ń tọ́jọ wùmí náà don't torture your wife don't torture your husband because tó bá tọ́jọ ọkọ ó lè pa ẹ́ dànù tó bá tọ́jọ ìyàwó ó lè pa ẹ́ dànù trust trust nobody tó sọ pé trust nobody kì í ṣe pé wọ́n ní trust no woman trust nobody woman can kill man can kill ẹni tó fún ní kíní tó ṣe dáadáa fún yẹn tó ṣe bí áńgẹ́lì fún ẹ ó tún lè act like a demon. ẹ jẹ́ ká ṣọ́ra o sending money to your girlfriend náà ṣó torí pé obìnrin yẹn yeah wọ́n ní Wùmí ń jáde lọ́wọ́ máa lọ ṣe ṣìnà gbogbo nǹkan tó máa ti ṣe á ti mọ́ wọn lára láti lé Naira Marley Naira Marley pẹ̀lẹ́ <laughs> pẹ̀lẹ́ o a ti mú wọn lára gbogbo wọn ni àti Mohbad àti Wùmí ẹ rí i pé mo sọ́njọ́ yẹn gbogbo wọn ti wọn ti káàtì wọn ṣe ń lìfà ayé tiwọn nìyẹn kélé yìí rí ọkọ rẹ rí obìnrin tó wà mẹ́ta ló wà àbẹ̀lẹ́bù kan ní kó lọ bá sùn á dẹ̀ bá sùn kélé rí obìnrin ọkùnrin kan tó wà tó lè lè nìkan fẹ́lẹ́ á dẹ̀ sùn wọ́n máa ṣe ìjọ obìnrin fúnra wọn báyìí ẹni tó nǹkan fún Mr. God bless you má bínú mi ti ẹ̀rí sáà yẹn mo ṣe rí ni o ó ti yẹ mẹ́yẹn God bless you o ṣé ẹ ṣé gan ni I'm grateful are you getting what i'm saying gbogbo wọn wọn live ayé tó wù wọn òun náà gbé tóun náà bá ti ṣe bó ṣe fẹ́ ṣe nìyẹn wọ́n wá live wedding ma i mean open marriage ni wọ́n wá fẹ́ ṣe they hope they do you know life tí wọ́n gbé àwọn kan wà tó ń pera wọn celebrate in the world tó big wọ́n máa ń sọ pé open marriage no ó máa ń ṣẹlẹ̀ náà ní àwọn ìlú ti àwọn ìlú especially ní US you know àwọn kan máa sọ pé open marriage là ń fẹ́ ṣe You can go and sleep with others. I can go and date others. But it's risky for them. If any of them tó bá jẹ́ ẹni tó ń jealous nínú wọn. Àwọn tó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn majority of them wọ́n ti yí lórí tó yẹ pé nǹkan kan ò ní jẹ́ nǹkan kan fún ọmọ àbí tó máa ń ṣáyó gan ṣó ti yé. So because ẹni tó bá wà normal tó bá rí nǹkan tó ṣiṣẹ́ fún tó dẹ̀ bí pé right ẹ̀ lélẹ̀ now you want to give it to somebody free of fun free of charge you understand me and then open open relationship ni àwọn méjèèjì wá fẹ́ ṣe sending you want to send you send money to your girlfriend in front of this and eléyìí náà máa sọ pé èmi náà fẹ́ lọ sùn sóòtẹ́ mò ń lọ sóòtẹ́ ó ti máa mọ ọkọ àti àwọn tó ń síwìn yẹn wọ́n máa mọ̀ pé ìwọ send owó sóbìnrin kan ṣe bí wèrè èmi náà máa ṣe bí wèrè fún ẹ nítorí pé ó ti kú sí wọn ò lè rojọ́ mọ́ lẹ́sẹ̀ pé Wùmí ṣe gentle tó bá yá sí O lè di pastor bóyá tí òun bá you know hmm. bọ́tì kọ́mọ ẹ kó ba lè fún gbòòrò nísìnyí o ẹ kó àwọn ọmọ yín ẹ ń gbọ́ ẹ̀yin celebrate àtẹ̀jàjà ẹ̀yin olówó àti ọlọ́rọ̀ àti gbogbo ẹ̀yin tẹ̀ kọrin tọmọ yín jẹ́ stars ẹ kọ́ àwọn ọmọ yín kó ba lè fún ìgboro ní ìsinmi ṣó ti yé mi ò jẹ pẹ́ẹ́nẹ̀ lórí owó wọn lórí Mohbad ìgbà tó tí gbogbo wọn jọ dárùn àti omi tí gbogbo tẹ dárùn papọ̀ ń sìn àwa kó sínú ọlọ́run ìjà kó sí ìyọnu èmi sunkúnsunkún a lot of things mo ti lose lórí ọ̀rọ̀ Mohbad ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ìbéèrè tí mo bèè lọ́wọ́ yín ẹ lọ ṣe feasibility study yín dáadáa àwọn tó dẹ̀ máa ń sọ pé wọ́n support yín that you lie or you say the truth they buy carrot for you they follow you like that bomber to bomber it's it's showing because tèmi bá ti wo nǹkan taboo bẹ̀ ni máa ń wò àti àwọn ẹni tó bá make sense ń bẹ̀ you too as i'm talking to you you can also investigate tí n bá ń sọ̀rọ̀ mi ní twenty years thank you god bless you ẹ ṣe fún this time tí n bá sọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí mo ti sọ ní five years ago mo lè má sọ fully kí n má sọ full ẹ̀ lénìí ẹ lọ wo tí n bá sọ five years ago go and compare it the same thing ló máa jẹ́ my dear brother sister mi ò sọ pé mo perfect o mi ò sọ pé mi ò but èmi mo make sure pé mo ń gbàdúrà lójú pé ọlọ́run jọ máa activate wickedness inú mi everybody have wickedness o mo ti fi ṣeré rí wẹ́n wẹ́n tí ọkọ àti àwọn bá di monster fúnra wọn tó ń bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọra wọn ìkan máa wíṣì ìkan ní ikú let me tell you nígbà tẹ́ bá ń jà lọ́wọ́lọ́wọ́ yẹn God bless you. Tí ẹnìkan bá ń dojú ìjà kọ ara wọn, ọkọ àti ìyàwó tó bá dojú ìjà kọ ara wọn, ìkan nínú wọn máa fẹ́ máa fìkan, á fẹ́ máa rò láti fìkan lé ikú lọ́wọ́. Ó lè má tiẹ̀ sọ pé ó lè ní pé bó ṣe ń lọ ikú dẹ̀ lásìlẹ̀ kó kú. Ó dìgbà tó bá kú tán kójú ẹ̀ tó wá, ó dìgbà tó wá wá rí pé àdèlè ah, ṣẹ́tù o, àì ah, ṣò máa dá o, kójú ẹ̀ tó wá wálẹ̀ pé ah, ìbá tí ìbàdẹ̀ ti kú sí àwa tún mí sẹ́ńbì kan. Kẹ́lẹ̀ pé we are full of flesh and blood. All right? ẹ̀yin kan náà tẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ yẹn ń sìn tẹ́ ń fi ọ̀bọ lọ ìyàwó yín lójoojúmọ́ ọmọ bàbá olówó ń tiẹ̀ á máa ṣe oríṣiríṣi á máa kúnlẹ̀ bí tó ti ń bá obìnrin wọn máa níṣe ló ń ṣe content wọn máa gbé fídíò ẹ̀ jáde bí tó ti ń kúnlẹ̀ tó ti ń bẹ obìnrin kan pé kó jọ ìyàwó ẹ̀ máa wò nínú ilé ó ń tọ́jú obìnrin kan wọn ní content ló ń create kò create content busy systematically torturing some woman ìyàwó tó ní sílé these some men like this they torture wọ́n máa fún ìyàwó wọn yẹn lówó wọ́n ra mọ́tò fún á wà nínú ilé yẹn but wọ́n gbọ́dọ̀ máa pay díù wọn láti máa torture obìnrin yẹn kó ba lè tètè kú ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín torí tó bá tí anybody bá tún pa anybody a ní máa sọ̀rọ̀ mọ́ torí pé ẹ wo ọdún tàti oṣù tàti fi ń sọ̀rọ̀ Mohbad kò sí kéèsì tí wọ́n sì drag tó ọ̀rọ̀ Mohbad látọjọ́ tí mo ti rìn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ tèmi ti rí o táwọn èèyàn máa pariwo pariwo sunkúnsún pariwo pariwo please kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi. but two questions péré ni mo tú òsì yín o àkáǹtì wo ni wọ́n ti send owó sí girlfriend tó wà mbẹ́ and who is that girlfriend tó ń sponsor ogun ti Liam tó bá lọ lóyún wèrè kan. Eh? tó máa fẹ́ sọ pé kó sọ pé nìkan wà fẹ́fù jẹ́ ń sọ fún ẹ olórin kan ló kọ mo dẹ̀ máa ń láì korin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ níyàwó sẹ́yìn o tó lè ní sùúrù o tó lè dúró tọkọ nígbà tó o ṣòro those couple jẹ́ ń sọ fún yín Wùmí àti Mohbad wọ́n ti jọ wà nígbà tó ṣòro fún tí ìyẹ́ àgbà bẹ́ẹ̀ tí ò ní lè dúró ìwọ kìnìún ni ndla máa wá bá ẹ na your friend na your friend gbogbo láburúkú tọjọ ń gbẹ yẹn wọn ní Mohbad ń mu kìnì kan jọ mú ni gbogbo jọ ń ṣáájú ẹrọ rẹdì ni ẹ rí àwọn irú bọ̀dá bọ̀dá onírun bọ̀dá dàda àbí kí náà ló ń jẹ́ ìyàwó tiẹ̀ gbogbo ìyàwó méjì tó ní bí Naira Marley ṣe kéré tó yẹn ìyàwó méjì òdìdí ló ní kì í ṣàbọ̀ ó ti bí ìbejì bí ẹ̀mélòó kan ọmọ ẹ̀ pọ̀ bó ṣe wà yẹn Germany ló kó wọn sí wọn sí Nàìjíríà o ṣáwọn ìyàwó yẹn wọn ò ní mọ̀ pé ó ń sùn pẹ̀lú obìnrin oríṣiríṣi lójoojúmọ́ ṣe ni wọ́n máa ń live ayé wọn bí ẹni tó ti sign ẹ̀mí èṣù ń darí wọn but the money people dey getting from it actually people are not getting they are not correcting their children their home because of this because they are getting money àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó kàn jẹ owó ní kíákíá ó dé tàrí ṣọ ẹ̀mí ẹ̀ nù tí wọ́n dẹ̀ wá kọ búburú nípa tiẹ̀ àǹfààní kí ló jẹ́ obìnrin kọ̀ọ̀kan nínú wọn báyìí wọn lè dúró báyìí ti ọkùnrin láti bá jìyà let me now tell you a little story about the late father of my baby ìwà tí ó kúrò ní ẹ̀pẹ́ tó ń dádúró ní báńkì lẹ́pẹ́ gbà yẹn gbàgbọ́n ṣe má jìn ṣé n sọ nǹkan kan fún yín ọ̀rọ̀ tí bá sọ tòótọ́ ni bọ̀ tí ń gbà mí ogun akàn á jẹ́ onímọ̀ ìtumọ̀ tó gun yẹn fi jà nígbà tí wọ́n discover epo tí ó wà ní Lẹ́kì yẹn ibi tí ó ti ṣiṣẹ́ gangan nìyẹn báǹkì kékeré tó wà ní Lẹ́kì yẹn ṣó ti yé gbà yẹn my baby yìí wà nínú mi nígbà tí wọ́n discover epo yẹn ní Lẹ́kì gbà yẹn mi ní sọ deeply nígbà tó wá yá oríṣiríṣi problem ń ṣẹlẹ̀ nítorí àwọn ẹlòmíràn mo kàn ń sọ ni tó bá wá láti àdúgbò kan tí nǹkan dáadáa kan bá wà ńbẹ̀ if the care is not taken those people tó bá wà educated àbí tó bá dẹ̀ believe pé wọ́n lè sọ pé ògo benin future they will be taken care of them systematically young kid ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ bèrè báǹkì kékeré tó wà ńbẹ̀ yẹn ibẹ̀ ló ti ṣiṣẹ́ èmi dẹ̀ máa lọ síbẹ̀ gbogbo bẹ̀yẹn báyìí gbogbo àwọn bálẹ̀ bẹ̀yẹn ń gbà yẹn mo ta mọ́tò more than ten fáwọn bálẹ̀ tó wà mẹ́yìn ó kó ní gbogbo bẹ̀yẹn ń gbà yẹn wọ́n máa ma fi lẹ̀ bẹ̀yẹn màmá ní kí la fẹ́ fi lẹ̀ bẹ̀yẹn ṣe ẹ ti understand ìgbà tó wọ́n dá dúró ẹ mọ̀ pé mo ti sọ́rí àǹtí dúpẹ́ alákìjà yẹn tọ́nà kọ ọ̀gbàrá tọ́nà kọ àǹtí dúpẹ́ alákìjà yẹn tọ́jọ́ ọmọ ọ̀gbàrá yẹn àbúrò tó tẹ̀lé wọn ọ̀gbàrá Kasim má yẹn wọ́n máa ti dàgbà sí wọn ojú kan ń dùn wọ́n báyìí mi fi bú yín sá o but ẹ̀yin náà tí n bá tiẹ̀ blog kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún mi torí pé ẹ̀ behave dáadáa gan because the father is very rich man àwọn ló ń gbé èkó báǹkì dúró ńgbà tí èkó báǹkì wà ń bẹ̀ kazeem mr kazeem wọ́n ṣẹ̀ wọ́n ti ṣe wọ́n ní wọ́n ṣàṣe kankan kẹlẹ̀ mọ́ pé wọ́n bá bí bàbá wọn ṣe lówó tó wọ́n ṣàtúnṣe nonsense things kan ní system wọ́n wá dá wọn dúró wọ́n ṣe dá wọn dúró bàbá wọn wá kọ petition pé ó wá kọ lẹ́tà láti pé wọ́n fẹ́ withdraw gbogbo wọn yeah story tó ṣẹlẹ̀ ni kì í ṣe rọ́ òun ló gbaṣẹ́ lọ bàbá ọmọ mi níbi lẹ́kìn yẹn ó wá gba kò jẹ́ kí wọ́n dá wọn padà fún offence tí wọ́n commit because wọ́n fẹ́ dá padà wọn ò mọ bí wọ́n máa dá wọn padà tí wọ́n ò fẹ́ kán gbé wọn lọ síbi tó jìnnà Èkó yẹn ni wọ́n fẹ́ wà. ó pẹ̀lú nǹkan tó fi wá oríṣiríṣi láti set bàbá ọmọ mi up nígbà kó tó wà ní báńkì yes when i'm talking normally ṣe mo pé mo ṣì respect wọn normally tí máa má respect wọn mi ní respect wọn because wọn bá set wọn up náà gba ẹ̀ tó bá ṣe wà ní báǹkì àwọn ìrìn àjò kan lè má ṣeé ṣe bá tiẹ̀ má fẹ́ra mọ́ àti pé tá a bá tiẹ̀ wà gan tó bá nǹkan míì bá ṣojú ènìyàn tó bá ṣojú ẹ̀ kòrókòrò àwọn tó bá rí mi ń sin tọ́mọ̀ mi ó yàtọ̀ sáwọn tó máa máa júwe mi fún lókèrè ẹni wo ló pa ẹ́ ṣó ya wèrè ni má rẹ́rìn síbí tó bá fi mí rẹ́rìn ó máa ṣòfò má rẹ́rìn mi ò ṣeré kì í ṣọ̀rọ̀ eré kò ṣeré moscow in tí mo fẹ́ sọ lélẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ òní mọ̀ nǹkan ẹ ti bá máa rẹ́rìn ẹ̀rín wo ni kí ló fọ́nì ń bíbá yìí sìn à ń sọ̀rọ̀ Mohbad ẹni tí mo tún sọ̀rọ̀ tún jẹ́ létí fada ọ̀bàbí mi tún sọ̀rọ̀ rẹ́rìn ẹ̀ jẹ́ random jàre. ìgbà tó ń ta dúró ń gbà ẹ̀ gbogbo àwọn fámìlì wọn lè máa mọ̀ pé ṣe ṣẹtọ̀ wọ́n lè máa mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ because nígbà míì tógun bá ń jà ẹ̀ ṣe mọ̀ pé mo tún sọ lónìí bàbá tó bí ọmọ tó bí bàbá ọmọ mi ẹ̀ dẹ̀wọ̀ ìgbà tí wọ́n kọ́kọ́ wọn mọ̀ pé epo ló jáde sójú pé wọ́n ẹ máa gbọ́ torí wọ́n jẹ́ novice gbà tó mi kọ́kọ́ epo kọ́kọ́ jáde tí wọ́n epo ti wà àwọn ò mọ̀ àwọn èèyàn ti rí wọ́n ti discover epo ń God bless you ìgbà tí wọ́n discover epo níbẹ̀ yẹn àwọn ò tí ì mọ̀ pé ilẹ̀ wọn ti lépo àwọn lọ sùn mọ́bì páwọn mọ́bì nǹkan ló ń ba epo wọn jẹ́ pé torí wọ́n gbé pipe kan kọjá ó ti yẹ yín wọ́n sùn mọ́bì father in law mi is the one that used to lead those group of people that sue Mobi justice oguntade òun ni lọ́ọ̀yà wọn mo ti gbé wọn lọ sọ́fíìsì bàbá justice Ògúntádé yẹn ní anytime mo lè má wọlé màá kàn jókòó sínú mọ́tò because mo I was pregnant then a gbé wọn lọ síbẹ̀ wọn lọ sọ́fíìsì Ògúntádé àwọn ló fúrọ̀ǹtì ìpè omi wọn o wọn bàjẹ́ wọn bàjẹ́ meanwhile epo ni wọ́n rí bẹ̀ ọmọ ẹ̀gẹ̀dẹ̀rẹ̀ owó ò ní mọ gbogbo gẹ́ẹ̀mù yìí o a lot of things happen okay when somebody is talking i'm coming irọ́ ló pa irọ́ ló pa èmi ò mọ reason tọ́lọ́run kan fi jẹ́ kémi rí a lot of things i see a lot of things a lot of things happen ó ti yé yín mẹ́yẹn gbàtàn wá dá dúró yẹn a lot of people wá bẹ̀rẹ̀ sí so fún mi níwà àwọn ọ̀gá ẹ̀ kan nígbà yẹn tó bá ṣiṣẹ́ wọ́n máa sọ fún mi ẹ̀rù ńlá ni bèbí kò ń ṣe sẹ́ẹ̀tì bọ̀bọ̀ yìí torí pé bàbá ọmọ mi ó gentle but wọ́n ti máa rí mi bí mi ṣe máa ń put in mo máa ń travel àmì traveller ṣe tó ní sáà mo dẹ̀ máa ń tajà mo owó wọ́n rí mi yòóndó bá ti rí àwọn èèyàn tí wọ́n ti tà wọ́n bìlí pé bó tún ṣe wà yẹn ó kéré sí mi èmi ò dẹ̀ ń rí ọkùnrin kan pókéré tó jẹ̀ tún kàwé ó kéré sí ẹ o kì í ṣe ọjọ́ orí ni mo sọ mi ò ń mi ò ń fẹ́ ọmọ kéékèèké o ó ti yẹ yín ìyá ẹ̀gbọ́n wà nínú àwọn tó convince mi tó máa rí ìmọ̀ àti ẹ̀ bàbá ẹ̀ yẹn yọ̀ọ́ lọ sáwọ́rẹ̀ mi ìgbà tó ń wá dá dúró ẹ mọ nǹkan a lot of people they convince me to leave him including the mother pé ṣe bó ti bímọ pé kí n fi sílẹ̀ kí n máa lọ because láti ilẹ̀ tó ti rí èmi làwọn èèyàn kan ti rí mi bíi threat normally àwọn nǹkan tó máa fẹ́ ṣe fún àwọn èèyàn máa ń ṣàyànwò spiritually kí n dẹ̀ ṣe pé bóyá mo níbi kan ti máa ń lọ bó tó láwọn kan tó máa bìrì pé wọn ò ní ṣe matrix àwọn àpótí ẹ̀rí wà for real wọ́n bẹ̀ mí títí wọ́n ní n filẹ̀ mo ní kí n filẹ̀ mi ì lè filẹ̀ nínú problem èmi ń wọ ọmọ mo wá bí ọmọ tán ẹni ẹ̀ màá wá fi màá wá fi ilẹ̀ dey try it's a tired time oríṣiríṣi promise ìgbà tó yá tí ogun yẹn wọn ò ní mọ̀ pé ogun ni o àwọn ò ní mọ̀ bóyá torí epo táwọn rí o àbí nǹkan táwọn bàbá yẹn yọ ń ṣe o tó ò ní mọ̀ pé some people after them systematically tọ́jú wọn lọ ìwọ tó jẹ́ innocent náà máa dojú ìjà kọ wọ́n máa lo gbogbo ilé wọn láti dojú ìjà kọ wọn kí ni wọ́n bá mi jà ìjà wọn ni wọ́n bá mi jà because they are nobody they don't understand what happened gbogbo wọn bẹ̀rẹ̀ sílẹ̀ pé kí n fi sẹ́mu ní òkè wọ́n dá dúró sí kẹ́mi wá fi sẹ́mu nígbà tí wọ́n máa ronú ta ló fẹ́ fẹ́ ńgbà tí ó tí ó wà tí wọ́n dá dúró níbi iṣẹ́ ta ló fẹ́ fẹ́ wọ́n fẹ́ kó kú before the time because àwọn kan wà láftà yìí ẹ̀ wọ́n dẹ̀ ti mú gbogbo family ẹ̀ náà pẹ̀lú bọ́ ni wọn ò ní mọ̀ ìgbẹ́ ìkà ni wọ́n ń ṣe fún wọn ò ní mọ̀ pé ìkà ni wọ́n ṣe fún wọn máa máa rò pé ẹni tó fún mr god bless you wọ́n ti náà máa rò pé ire o ire o wọ́n máa sọ obìnrin yẹn ní wọ́n lè lóbìnrin yẹn ní bálọ̀kì kan wọn ò ní mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe tán máa máa lọ bá wọn mọ́bí fawèrè ẹni tí ò dẹ̀ lóògùn yà tí ò lóògùn àyà tó ń da yán. the father my baby àwọn olópa systematic àbá ṣe ń sọ ọ̀rọ̀ tí mo sọ àwọn tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí social media ààrẹ nígbà tó pa fún wọn systematically because you have been in the eyes of some people and it's going to be a a long it's going to be a long a long a long <laughs> it's going to be it's like a it's like a threat to some people they have to yonki him tí Auto Bola bá ń sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ fún yín kì í ṣe pé mo kàn ń sọ̀rọ̀ analysis àbí nǹkan tó ṣẹlẹ̀ lórí Facebook àbí mo fẹ́ cash cruise àbí mo fẹ́ chase crowd àbí cloud àbí kí ni wọ́n ló ń jẹ́ but I tell you the reality of things a lot of things behind some things they want to prove me that's why a lot of people even when you want to come for some people want to save some people from mad or they just believe you are you too know they reject you not because you don't know what you are doing they reject you because they've offended you and they believe some people who are doing evil against they don't want to they are seeking to be open i'm not ready to open people's gate i just want to take care of my child and i want my after all ọmọ mi obìnrin ni ó máa marry bó tẹ̀ jẹ́ òyìnbó bó tẹ̀ jẹ́ ẹni tó bá tiẹ̀ fẹ́ kó ṣàti fọkọ̀ tó jẹ́ títí ẹ̀ tó bá ṣe dáadáa láyé kó ń sọ pé òun fẹ́ lọ bẹ́ẹ̀ anybody family Baba kan àbílẹ̀ kan nobody will help anybody láti máa bá wọn drag you understand me but i want you to be wise wọ́n sọ fún mi nígbà náà pé kí n fi sílẹ̀ mí ì fi sílẹ̀ o tó ti yé Wùmí tí mò ń tà láti sọ fún yín ni pé ohun ti tó padà dìde again nígbà tó padà wá sí takọ tó padà dìde ní South Africa kó tó dìde mo gba àwẹ̀ mo sunkún omi ojú bọ́ títọ̀ tó bọ́ sí tòsí that is why gbogbo ìgbà báyìí separation ni mo máa fẹ́ kí n ṣe pé mo ugly kò sí ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ń búlẹ̀ mí ìwà nǹkan tó láì gangan ìyẹ́ ẹ̀ sanra ìyẹ́ ẹ̀ ó láì kó obìnrin tó kò sí nǹkan tó wọn ò fi ṣe wọn á búlẹ̀ ni wọ́n lè sẹ́ pé ṣé obìnrin tó sanra ló fẹ́ fẹ́ bíi pé obìnrin tó sanra ò láyé they have a thirties àwọn tí ò ṣọ́ra tán dẹ̀ ní wickedness pẹ̀lú wọn ṣe tínrín àmì bóyá dẹ̀ ṣọ́ra tán gbé wickedness ni wọ́n máa sọ fún ẹ pé ò dáa Wùmí àti Mohbad wọ́n ti jọ wà nígbà tí ò sóúnjẹ gan owó tí Mohbad bẹ̀rẹ̀ sí ní make ojú ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ojú ẹ̀ ló ṣe happen ó ti yé lot of things ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹja dúró ní ilé ẹja dúró báyìí mo béèrè question méjì ẹ bá wa analyse bye for now thank you ẹ̀yin tẹ́ wá o ẹ ṣé ẹ̀yin tẹ́ fún mi ní sà ẹ ṣé o àpòyè ò